أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tírà Umdatul Ahkam ti afa Abdulgani al-Maqdisi ọlọ́run ọba tí ó yọ lókè a sì wà lórí báàbù sọ̀rọ̀ wà rìbá ẹni pé báàbì tó ń sọ̀rọ̀ lórí rìbá. أعود لوري حديث أبي سعيد الخدري رضي الله عنه قال جاء بلال إلى رسول الله صلى الله عليه وسلم بتمر برني فقال له النبي صلى الله عليه وسلم من أين لك هذا؟ قال بلال كان عندنا تمر وديك فبعت منه صاعين بصاع ليطعم النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم عند ذلك هوا هوا عين الربا عين الربا لا تفعل ولكن إذا أردت أن تشتري فبع التمر ببيع آخر ثم اشتري به أريد آه، أبا رضا أبي سعيد الخدري الله بكر يونسي أني بلال رضي الله عنه أم دبين وفيض النبي صلى الله عليه وسلم التي خيبة بتمر بني يعني في دبين هدى فقال له النبي صلى الله عليه وسلم من أين لك هذا؟ لنجد صلى الله عليه وسلم بابليري يقول سرير تبين هدى تبين فقال بلال ولي بلال غدا النبي صلى الله كان عندما عندنا تمر رديء أني دبين ويتي وداتو فبعت منه ساعين بساع ليطعم النبي صلى الله عليه وسلم مواتا ساعي méjì nínú ẹ̀ láti fi gba فقال النبي صلى الله عليه وسلم عند ذلك lẹ́yìn sàtẹ́lẹ̀m ló bá sọ lẹ́yìn ìgbà náà pé hàwa hàwa àìlò rìbà àìlò rìbà á kílẹ̀ lẹ́yìn kílẹ̀ lẹ́yìn eléyìí gangan ni rìbá òun gangan ni rìbá látàfà má ti ṣe bẹ́ẹ̀ láti ìdá àrọ́tà àǹtẹ̀ṣẹ́rì ṣùgbọ́n tó bá fẹ́ ra èyí tó dáa fẹ̀bí sábùrọ̀ bìbẹ́ ìlú àfà èyí tó wà lọ́dọ̀ rẹ̀ tà níbi òwò tó yàtọ̀ sílẹ̀ yẹn tó mẹ̀sítẹ́rì bì kọ́ wá sí owó rẹ̀ ra èyí tó dáa. àdìsí orí pé Bilal nígbà tó lọ sí Khaybar orí dẹ́gbẹ́bí lò tó dáa ó fẹ́ mu wá fún alẹ́sà sálàm bí alẹ́sà sálàm jẹ́ ẹ̀ èyí ni pé irú dẹ́bí lò ò ní ní Madina èyí tó wá ní ti Madina tí ò dáa tó ó fún wọn ní múdù méjì ó fi gba múdù kìí tó dáa oní lẹ́sẹ̀ ní trade by barter ká fi oúnjẹ ra oúnjẹ tàbí ká fi nǹkan ra nǹkan gbàdẹ́gbà sẹ́lẹ̀m nígbà tó rí pé dẹ́bìnù tó dáa ni ó ṣe ní màmá kí n pé púpọ̀ náà ti rí irú dẹ́bìnù tó dáa tó báyìí lọ́wọ́ ní àti Khaybar ṣe á ah, tẹ́sí gbogbo dájú náà ṣáìdá ń tẹ̀lé ní. tẹ́bí gbogbo dẹ́bí náà ṣáìdá ṣé bó ti rí ni ní bìláàbà ni abẹ́ ẹ̀kọ́ o ṣùgbọ́n èyí tí ọ̀dà tá a ní lọ́wọ́ ó la fún wọn ní múdù méjì kan fi fún wa múdù ẹyọ kan eléyìí alẹ́ bí sọ àṣálàm ló bá ṣe èèmọ̀ ní wípé eléyìí gangan ni rìbá òun gangan olójúlówó rìbá torí pé ẹsẹ̀ ó ní àlẹ́sà àtàlà ló máa ń tóbi lójú ẹ̀ gbogbo tí ń bá ń jẹ́sẹ̀ àlẹ́sà àtàlà máa máa jìnà sí i sọ ìbínú tó fi fi èèmà àti ìbínú hàn wípé ah eléyìí gangan ni ojúlówó ìbá àdẹ́sọ̀ àtàlà wa sọ ohun tó yẹ kí wọ́n lè ṣe òun ni pé èyí tẹ́ ẹ ní tẹ́ wò pé ó dàrú ẹ tà kẹ́ ẹ gbowó kẹ́ ẹ wá fowó rẹ̀ ra èyí tó wù ní èyí tó dà tó eléyìí ó ní kò ní sí rìbá nú ẹ̀ pàápàá jùlọ ó ní ọ̀jẹ̀ kí ìfàyàbalẹ̀ àti àìsí ẹ̀jẹ̀ kó wà lórí ọjà tẹ́ẹ̀ta torí pé tá a bá fọ oúnjẹ pààrọ̀ oúnjẹ wọ́n sì jẹ́ rúbù kan náà tá a ti fún ọ̀kan lọ́lá lórí ọ̀yàn ọ̀kan gbogbo wọn náà sì ní oúnjẹ ni wọ́n oúnjẹ ọ̀rún kan náà irú kan náà sì ni wọ́n tó alexa sátà ní ohun gangan ni ojúlówó rìbá tó àdìsí yìí àti kàńtó jọmọ ní ẹ̀yìn àǹfààní tá a níbi ni pé. ìyàtọ̀ oúnjẹ níbi tó dídà àti etí tí ò da lápèjúwe ẹ̀wà tó da àti ẹ̀wà tí ò da ráìsì tó da àti ráìsì tí ò da mọ́tà àgbàdo tó da àti ò da gbogbo wọn oúnjẹ kan náà ni wọn a bá fẹ́ jẹ múdù so eyín ni ṣùgbọ́n tá a bá ti fún kan lọ tọ́ láti ọ̀kan lọ láàyè múdù méjì eléyìí múdù mẹ́rin eléyìí èyí pé a ti fi àjùlọ fún kan nù wọn òun gangan ni rìbá ṣùgbọ́n tí oúnjẹ bá yàtọ̀ gẹ́gẹ́ bí a ti ṣàpèjúwe èmi ní ẹ̀wà ìwọ ní ráìsì wọn ẹ̀ tó oúnjẹ kan náà lóòótọ́ lóòótọ́ oúnjẹ ni wọ́n ṣùgbọ́n wọ́n yàtọ̀ ní irú so a lè fi àjùlọ fọ́kàn nínú méjèèjì ṣùgbọ́n náà a gbọ́dọ̀ sáláwù ọ láti jẹ owó lọ́wọ́ tó bá ti di pé a sáláwù èmi ò mú èrè tèmi màá fún ọ ti ní lẹ́yìn áwà kan àbí lọ́la àbọ̀túnla màá wá gba ìrẹsì. E ó ti di rìbá torí pé àwọn oúnjẹ yìí wọ́n máa ń lé wọ́n sì máa ń dín lásìkò tẹ́mi fún ọ ní èrè ó lè jẹ́ pé owó èrè ń yọ náà ó wọ́n tọ́ba di dọ́là tẹ́mi ọgbà ráìsì lọ́wọ́ rẹ̀ ó lè jẹ́ pé owó ráìsì lásìkò náà ó ti lẹ̀ yóò di pé ìyẹ̀jẹ̀ ń bẹ láàrin wọn so ìdí inú tó fi lè jẹ́ pé owó lọ́wọ́ bí n bá ti ń fún ọ lèmi náà máa gbà á èyí ni pé tí oúnjẹ bá yàtọ̀ síra wọn ṣùgbọ́n tó jẹ́ bá tẹ̀ nǹkan kan náà nítorí lè dé lẹ́tọ̀ọ́ oníkọ́jẹ́ pé múdú eléyìí méjì múdú eléyìí méjì owó lọ́wọ́ kò gbọ́dọ̀ gbẹ́ gbèsè èyí ni òfin ní sí rìbá ẹ̀ bákan náà hadith fi hàn pé haramu ni rìbá wọ́n pè ní rìbá al-khop aw at-tafadul bayna an-naw'ayn al-jinsi al-wa'id ẹni pé ká fún oúnjẹ kan lájùlọ lórí oúnjẹ kan tó jẹ pé oúnjẹ náà yìí kan náà ni wọn bóyá torí àwọ̀ àbí torí dídá àgbọ̀rọ̀ fúnra wọn lájùlọ so bákan náà eléyìí ti bí àwọn sàábì àlẹ́sà àsálàm lè fi máa ń pọ́n àlẹ́sà àsálàm lé torí pé Bilal nígbà tó rí pé òun rí dẹ́bìnù tó òun tó kọ́kọ́ wọ inú ni pé kó òun mú wá fún àlẹ́sà àsálàm kálẹ̀ bí ọjẹ nínú dẹ́bìnù tó tó bákan náà eléyìí fi pé èyí ṣe aburú kìí sì ṣe gírímánkè èyí ni pé kìí ṣe ìgbéraga kájẹ ìkọ́dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. lópin ìgbà tí ẹ bá ti jẹ nínú haram kìí ṣe pé zuhudu ni káfí tó dálẹ̀ kábọ̀ ètí ọ̀dà lópin ìgbà tá a bá lágbára rẹ̀ tó ìdínú sálẹ̀mùsà àtẹ́lẹ̀ òfin kọ̀ fún Bilal láti gbèrò pé yóò mú lẹ́bínú sọ́dá wá fún un ṣùgbọ́n sálẹ̀mùsà àtẹ́lẹ̀ ń kọ̀ ní ọ̀nà tí wọ́n gbà wá torí pé dẹ́bínú tí ọ̀dà náà ti gba èyí tó dáa eléyìí múdù méjì eléyìí múdù kan èyí ò ní àlẹ́sà àtẹ́lẹ̀ ń kọ̀ bákan náà àdìsí yìí ó fi hàn pé àlẹ́sà sálẹ̀m kò mọ gẹ́yìn kò mọ ìmọ̀ kọ̀kọ̀ torí pé ọlọ́run sọ pé alimul ghaybi wa shahada la ilaha illa hu ọlọ́run ọba oní onímọ̀ kọ̀kọ̀ kò sẹ́ni tó mọ̀ mọ̀ kọ̀kọ̀ àyàfi ọlọ́run ọba so ìbáraẹni pé sálẹ̀m mọ̀ kọ̀kọ̀ ni. síwájú kó tó sọ lànàbíkà sẹ́lẹ̀ oṣù kò ní ní ìdá ti béèrè mọ́. bákan náà ó pa dandan ká kọ aburú fún aláburú lásìkò tí ń ṣe lásìkò tó ṣe yìí ó pa dandan ká kọ fún un pé ṣe yóò aburú ni ká sì fi hàn án tá a bá wá fi aburú hàn án ká gbìyànjú láti fi ọ̀nà tó torí pé gbà náà káàní tó àtàlà ni kí wọ́n má fi oúnjẹ róúnjẹ kí wọ́n fún kàlá jùlọ lórí ọ̀sán ó fún wọn solution ó ní pé ẹ̀ta ilé ìkẹ́ gbowó kẹ́ fowó rẹ̀ ra ilé bákan náà nínú àdìsí kò fi hàn pé àlẹ́sà àtàlà ń gba débí lòun àbíkọ̀ gbà ọjẹ́ nú ẹ̀ àbíkọ̀ jẹ́ ẹ̀ àbútí ẹ̀ sọ fún bí láàrin pé dá padà àbí má dá padà tòtínú ẹ̀ báyìí lè ṣẹlẹ̀ sí fún abó láti fẹ́ ṣe ọ̀rẹ́dì àti tòwò náà lẹ́yìn ìgbà tá a wá tòwò gangan la mọ̀ pé haramu ni fáyidà ti ni pé lásìkò tí nọ́ọ̀sì ṣẹ̀ríà tó bá ti sọ̀kalẹ̀ gbogbo dábàá tẹ̀lé ìwé rẹ̀ haramu ni síwájú tí nẹ́sìkò tó sọ̀kalẹ̀ gbogbo tá a ṣe nípa náà halal lápèjúwe èèyàn ti ń sọ̀rọ̀ pẹ̀lú rìbá síwájú kí nọ́ọ̀sì haram tó sọ̀kalẹ̀ èyí tó ti ṣe síwájú nígbà tí nọ́ọ̀sì tàhírìmù ti sọ̀kalẹ̀ ẹ̀tọ́ ni fún un ṣùgbọ́n èyí tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ó padà ṣe lẹ́yìn nọ́ọ̀sì náà ó ti di haram gẹ́gẹ́ bí ìgbà tí tàrímù ọtí mímu tó sọ̀kalẹ̀ ẹni tí mu bí lọ́wọ́lọ́wọ́ lásìkò náà èyí tó gbé sẹ́nu nǹkan yóò tù kalẹ̀ ní yóò tù lẹ̀ ní kò ní gbé mi èyí tó sì wà nínú gbá rẹ̀ yóò dànù kò ní mú torí pé àsìkò náà ó ti di haram tó bá wà ní ọjà tá a ti tà tá a ti rà tó sì lè fẹ́ jíjẹ ni tàwa mọ̀ haramu lọ́nà tá a gbàrà ṣé á jẹ ìyìn àbá àdánù ìdí ìlú tó fi jẹ́ pé àwọn nùtù àwọn afáàní olùjẹ nàkọyẹ pé ká ṣe jẹ́mù nùtù ká kó wọn jọ torí pé séèyàn méjì mẹ́ta tí wọ́n bá gbọ́rọ̀ bí wọ́n ṣe sọ yọ yàtọ̀ síra wọn ọ̀rọ̀ kan náà wọ́n ti gbọ́ eléyìí ó dínkù eléyìí lè tàbí fún òǹtẹ́lẹ̀ òbí eléyìí wí tí a bá wá kó àwọn ọ̀rọ̀ ń jọ a lè fa gbòǹgbò ọ̀rọ̀ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta gbọ́ a lè fa wọ́n yọ bí wọ́n bẹ́ẹ̀ gbólóhùn yìí ó ní pé nínú àwọn nùsù ó fi hàn pé anẹ́sà àtẹ́lẹ̀ sọ fún bílẹ̀ ní pé já padà tó eléyìí fi pé tí a bá ra rú ọjà bẹ́ẹ̀ tá mọ̀ síwájú ká tó lò tá a mọ̀ pé haram ni ó padà dá ká dá padà. bákan náà ọdún mọ́sálà eléyìí tó ń bọ̀ wájú bákan náà àwọn afá àwọn àdìsí ṣe ẹ̀rí lórí ọjà kan tí wọ́n pè ní bẹ́ẹ̀rùn àìnà bẹ́ẹ̀rùn àìnà ọ̀nì kìíní one thousand naira for example mo fẹ́ fi ra nǹkan mi ò wá ní náírà yẹn lọ́wọ́ mo ti ní nǹkan owó mo wá lọ sọ́dọ̀ ẹni tí ń ta oúnjẹ àbí nǹkan míì ipe tàbí ní ìfún mi ní àwìn ní two thousand lẹ́yìn ìgbà tó wá tà fún mi tán mo wá tún wá bá ẹ pé tọ́ọ̀rà kìíní ní one thousand ọwọ́ àrà ó fún mi ní one thousand one thousand mo sì wá tẹ́lẹ̀ so that means pé mo ti ní owó tí mo fẹ́ lò cash bet lórí kìíní lórí pé mo ti jẹ́ gbèsè another one thousand lórí ẹ̀ ọ̀nà tí mo fi jáde lè fi yún un òní pé ẹni ọ̀tajà fún mi òun náà ni mo tà á fún un òun ta fún mi ní gbèsè pẹ̀lú owó tó lé èmi ta fún lẹ́dínwó lọ́wọ́lọ́wọ́ inú wọn pè ní bẹ́ẹ̀ olàìlà so ọjà títà yìí wọ́n lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n ti yapa ẹnu lórí ẹ̀ ọ̀rọ̀ wọn alákọ̀ọ́kọ́ àwọn kan ní halal kí ni ẹ̀rí wọn wọ́n ní ọlọ́run ní wà hàlọ́lọ́wù ìbẹ́yà wà hàlọ́mà rìbá eléyìí sì ní títà ríra rẹ̀ èyí tí mo rà lọ́dọ̀ rẹ̀ mo lè rí pé owó lọ́wọ́ rẹ̀ ó ti di tèmi ó ti lẹ́tọ̀ àti tèmi ó ti wù mí ó wù ni mo tà ní less price wọ́n ní halal èyí ni má dábàá ìmáàmù Ṣáfi'í bẹ́ẹ̀ àwọn jamhur al-ulama ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà hanafiya àti malikiya àti hanabila wọ́n ní haramu ni torí pé anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú àdìsí kan pé idha tabayatum bil ayna tẹ bá bẹ̀rẹ̀ sí ṣe òwò àìlà irú òwò ṣe ẹ̀dáàbò rẹ̀ sìn wà á kọ́kùn àdínàbàlbàkà tẹ bá ìrù màálù mú tẹ gbàdání ẹni pẹ́tẹ́ ń tó wo ẹran títà wọ̀rọ̀bí tún lè zẹ̀rọ̀ tẹ gbà tí máa ń roko wàtàrọ̀ tún lè jìjà àjìhàdá tẹ fi jìhàdì sílẹ̀ sábàkàlá wà aláìkùn dúndà ọlọ́run yóò fi ìyẹpẹrẹ yóò kó báyìí láyà ń bí òun àǹkùn hátà tàrjúùnà ìlàdí ìkùn ọlọ́run ní mú ìyẹpẹrẹ yẹn kúrò lórí yín títí tẹ́ẹ̀sì padà sí orí ẹ̀sìn yín gangan so wọ́n ní anẹ́sà sátà kan pé ìgbà àtàbà yà á tún dè láìmọ̀ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ṣe irú òwò yìí báyìí so ìṣerú òwò yìí wọ́n ní haram ni bẹ́ẹ̀ ibi tí béèrè wà ní pé anẹ́sà sátà kó dárúkọ sísòwò ẹran àti ṣíṣe òwò okoriro ríro ṣé haramu ló ń nà wọn á ne ni sọ àtàlà gbalẹ̀rò lórí ní àsìkò ìgbà tí jihad tó bá jẹ́ wájib torí pé àsìkò kan wà jihad gbogbo wa pátá tí àwọn kan ti dìde tí wọ́n ń ṣe ti bọ́ lórí àwọn kan ṣùgbọ́n àsìkò kan wà tó yẹ pé gbogbo olúkúlùkù ni ó jẹ́ tó lásìkò yẹn sẹ́yìn ọba fílẹ̀ tí wọn ò ṣe lọ́bẹ̀ bẹ̀rẹ̀ sí ṣòwò oríṣiríṣi tí wọ́n láti wá owó àbí nígbà tó jẹ́ tó jẹ́ wájì lórí àwọn kan tí yóò sọ ṣàyí ni pé àwùjọ́bù kí ni wọ́n ń gbé òjèrè èyí ni pé yóò jẹ́ ọ̀ràn yẹn lórí àwọn kan tí ọ̀ràn yẹn rọ̀ sọ̀kalẹ̀ lórí àwọn míì lásìkò nǹkan tá a bá wáyé ní kankan tó ń ṣe tó ń kálukú fèsì business tó ọlọ́run yóò mú ìyẹpẹrẹ wá fún àwọn àlùmọ́ alẹ́ ìsàlọ̀ sálàm tó tí ìyẹpẹrẹ náà kò ní gbé kú lórí wọn títí wọn fi padà sórí ẹ̀sìn wọn tó eléyìí ni ẹ̀rí wọn bákan náà wọ́n ní ọgbọ́n ni láti lọ láti jẹ rìbá wọ́n ní òwò báyìí ọgbọ́n ni láti jẹ rìbá rìbá torí pé òwò méjì ni lórí nǹkan ẹyọ kan ọ̀kan láwìn èkejì lówó lọ́wọ́ so àwọn afáàsì ni ọ̀rọ̀ tí àwọn jàmbúù ló lágbára jù torí àwọn ẹ̀rí míì tí wọ́n fi tẹ̀lé náà. bákan náà àtọ́lẹ̀ kan pé kò sí aburú ká jẹun tó dáa ká mu tó dáa ká wọ̀sọ̀ tó dáa ká dé sílẹ̀ tó dáa ká wọ bàtà tó dáa lópin ìgbà tó jẹ́ pé ibi tá a ti rí nǹkan ọ̀hún halal tó a wá wọ èkó dáa yín kò mú wa ṣe pé àbẹ̀rù àtàfáyé kò mú wa ṣe pé onígírímọ́ńkẹ́ ìníwá torí pé ọlọ́ni kúl man harrama zinata Allahi allati akhraja li ibadihi wa tayyibati min ar-rizq kúl hiya lilladhina amanu fil hayati dunya sọ fún wọn tá dẹ́n tó ṣe léèwọ̀ ìwọ̀n sọ tá a mú jáde fáwọn ẹrú wa nínú àwọn tó dáa nínú arzikì tá a ṣe fún wọn sọ fún wọn pé gbogbo tó dáa nínú arzikì ti àwọn onígbàgbọ́ ni ẹni pé wọ́n lè lò ó pẹ̀lú ìgbàgbọ́ wọn ẹni pé àlékún ni fún wọn ní ìgbàdùn ilé ayé èyí tí wọ́n jẹ náà jọ ògbèdè àlùkìyàmà nínú àlùjánnà ó tún jù yẹn lọ ọlọ́run tọ́ka àwọn fún wọn. bákan náà ó fi adab àtẹ̀yàn máa ń tọ̀ láti ṣe fatuwa tá a bá ṣe béèrè lọ́dọ̀ èèyàn tí ẹnìkan bá tèrè dé lórí mas'ala tó jẹ́ haram tí a ti sọ fún pé haram ni ó tọ́ ká wá ọ̀nà tí ó bayọ kúrò níbi haram náà léyìí tó ti jẹ́ halal ni léyìí tó ti jẹ́ pé halal yẹn yóò tó láti má lọ síbi haram. So hadisi tó tún tẹ̀lé o ní hadisi Abi Minhal qala sa'altu al ابن عابد وزيد بن أرقم أنصر فكل واحد يقول هذا خير مني وكلاه ما يقول نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الذهب بالورق دينا نبقى بربادي a أفاني باب الربا والصرف sọ يودالوري apá يعني báàbù rìbá wà change change owó abu minhal ó bi àwọn sàhábí méjì léèrè lórí masala ẹyọ kan ó bi barra ibnu azi àti zayd ibnu arqam ó bi wọn lórí nípa títẹ̀jì owó nígbà tó wá dọ̀ barra barra sọ fún mi pé lọ sọ́dọ̀ zayd ibnu arqam òun ló lọ lọ bi léèrè nígbà tó lọ sọ́dọ̀ zayd ibnu arqam ó ní padà tó lọ sọ́dọ̀ barra òun ló nímọ̀ jù mí lọ wọ́n wá ń tì wọn èyí ni pé olúkúlùkù wọn wọ́n rò ó pé àwọn ò nímọ̀ ju èkejì wọn lọ ṣùgbọ́n gbogbo wọn pátá nínú ìdáhùn wọn wọ́n fẹnu kò lórí nǹkan ẹyọ kan ó ní pé àlẹ́sà àtẹ́lẹ̀ ń kọ̀ kí á pààrọ̀ gold pẹ̀lú silver ní gbèsè èmi ní góòlù lọ́wọ́ ìwọ ní sílvà ó ní ti sílvà ọwọ́ á fún mi ní góòlù kí n fún ọ ní sílvà ọwọ́ á fún mi góòlù yẹn mo ní padà lọ́la wá gba sílvà haramu ó láti jẹ yáde ìyẹn èyí pé owó lọ́wọ́ so hadith yìí ó fi hàn pé tí àbàtà owó pẹ̀lú owó. tí wọ́n sì yàtọ̀ síra wọn tó ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ ta ní gbèsè tá a bá ti tà láwìn ó ti di owó pẹ̀lú owó láti jẹ owó lọ́wọ́ tó tá wá ta náírà pẹ̀lú náírà for example tó bá jẹ́ irú ni eléyìí náírà ni eléyìí náírà ni eléyìí dọ́là ni. àbí eléyìí pounds ni àbí eléyìí pounds ni torí pé wọn àfi bẹ́ẹ̀ lo góòlù máa ń sè so nǹkan méjì lọ pa dandan tí n bá fún ọ ní hundred naira hundred naira ó fún tí n bá fún ọ ní one hundred thousand naira one hundred thousand ló fún mi padà kódà jọ wípé fifty fifty naira lélẹ́yìí twenty twenty naira lélẹ́yìí àbí one thousand dídí lélẹ́yìí àbí five hundred ni gbogbo wọn láti jẹ́ iye kan náà a gbọ́dọ̀ fún kàlá jùlọ lórí ọ̀kan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì kò sí lọ kábọ̀ kò sí lọ kábọ̀ òun fún mi ń tiẹ̀ èmi náà ń gbà tèmi ó sì ti tán tó tá a bá tó o bá wọn kò sí aburú nù ẹ̀. ṣùgbọ́n tó bá tó bá wá jẹ́ pé wọ́n yàtọ̀ síra wọn eléyìí náírà eléyìí dọ́là ṣẹ́ǹtù ẹyọ kan ló wà lórí ẹ̀ èyí tí ò sí nínú ẹni pé àjùlọ lórí ọ̀kan alẹ́ fún ọ̀kan lájùlọ kẹta burú ṣùgbọ́n pọ̀pọ̀pọ̀ gbọ́dọ̀ jẹ́ gbèsè ọjà náírà tá a parí ẹ̀ níbẹ̀ níjókòó kan náà kò sí lọ kábọ̀ mo rò pé agbo eléyìí náà. àdìsí ó tún fi àjùlọ sàábà Ànábì sallallahu alaihi wasallam ó fi hàn níbi tó di pé ó ń kálukú wọ́n ń fúnra wọn ní àjùlọ àti ọlá níbi ìmọ̀ ele ò rèé náà ele ele ò rèé náà ele ẹni pé ele ò ní ele gbogbo wọn wọ́n so tí irú yẹn bá ń bẹ láàrin àwọn àfa kò ní sí hasada ẹ̀tanú ò ní sí ẹ̀tanú yẹn sì ní láàrin àwọn àfa lọ́pọ̀ jù tẹ bá wọ́n ní lọ lónìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá subhanallah ó tẹni láàánú torí pé àwọn àfa tí wọ́n lè sọ̀rọ̀ táwọn èèyàn tí wọ́n gbọ́ tí ó sì lapa lára wọn tí wọ́n lérò ní tí wọ́n ń ṣe nù. ìjànájà láàrin ara wọn àwọn àfáà tí wọ́n lè péjọ fẹ́ẹ̀rí àwọn five thousand people lórí ìjókòó ní wọ́n ń ṣe láàrin ara wọn nìyẹn eléyìí ò ní parí lẹ́tọ̀ áwà kan láì sọ̀kò sí ẹnìkejì rẹ̀ eléyìí ò ní parí lẹ́tọ̀ áwà kan láì sọ̀kò sí ẹnìkejì rẹ̀ eléyìí sì mú wọn débi pé wọ́n jókòó áwà yẹn kan wọn ò ní aya alukur'ani kan wọn ní wa wọn ò sì ní mú àdìsá lẹ́gbẹ̀ẹ́ àtàlà wa ẹbí ní bẹ́ẹ̀ òun náà wá àwọn orin yẹn ó ti wà nílẹ̀ oní nǹkan lè lè fún oní nǹkan lè lè fún oní nǹkan lè lè fún orin wọn ó mú wa ìgbà míì gan bóyá láti ṣe olè àwọn sì ni wọ́n gbajúmọ̀ wọ́n lè ṣe táàkìrì láàrin àwọn èrò bẹ́ẹ̀ àwọn sábẹ́ mẹ́ta àtàlà wọn ò rí bẹ́ẹ̀ torí pé oníkálukú fọlúkálukú ní ọlá àti ìgbéga ọ̀kan ò ní rẹ ọ̀kan nílẹ̀ ẹnì kan ò sì ní bú èkejì rẹ̀ nídàkejì nínú àdìsí ó fi hàn pé kò sí aburú ká yíyàn pẹ̀lú tí a bá lérò pé ó ní ní ọlá ṣùgbọ́n ibi táburú wà ní kágbéyànjẹ gbogbo ẹ̀sìn ayán ẹni ọba gbéyànjú ẹ̀sìn ayán yóò lè bu yóò so ìdínú tí àwọn àfààfin ní yíyin èèyàn ó ní májẹ̀mú bíi mẹ́rin àkọ́kọ́ nú ẹ̀ wùjúdù làájà lè tẹ̀síyà tí bùkátà bá wà fún un ó di dandan kọ́ ẹ pé bùkádà àti ìyíhùn ó wá kákànyìyàn lásán láì sí bùkádà kò sáǹfààní fún un torí pé ẹ̀yìn lọ́fẹ́ ọ̀dọ̀ èèyàn ó burú ó wà very delicate dangerous ká máa jìnnà sí ló dáa jù ṣùgbọ́n tí bùkádà bá wà kò sábúrú nù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àyàkúnà bilhaq la bilbatil pẹ́ẹ́pẹ́ ń dá yìí ló lé lórí lóòótọ́ nìyẹn ntí a fi yíyún òótọ́ lónìí yìí ṣe pé ká máa yìn ní lórí tí ò ní. ẹlẹ́ẹ̀kẹta aláyùbálì kì í tẹ́kìyà ká mọ̀ ẹnu àlà nígbà níbi tá a bá ti ń yìn. ọmọ sheik adam ọlọ́wọ́ bá kó dárí dùn ó ní kò sẹ́ni tọ́da ti bàbá òun ó ní ọ̀la ti jọ àtọ́ọ̀ oníbàbá òun ò ní àtijọ́ ìjọ mo gbọ́ ọ̀rọ̀ yẹn pẹ̀lú etí mi I was very surprised torí pé lẹ́yìn ìgbà tí ó yẹpẹrẹ àwọn sẹ́lẹ̀f ẹni ó ní kí ni wọ́n mọ̀ ta ni wọ́n ń pè ní sẹ́lẹ̀f ta ló dàbí sheik adam bàbá òun so irú àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí ó lágbára jù so tá a bá ń ra yìnyín lóòótọ́ lóòótọ́ àfáà ni gbogbo àwa tá a ṣe olókè ọ̀yà yìí akatira ṣe ká dà ṣùgbọ́n afá àwọn afá ti kọjá lóòótọ́ àwọn afá tó yẹ pé tí wọ́n bá fún yẹn ní one thousand years láti lò láyé ní táwọn ṣe ní ọjọ́ kékeré ni wọ́n lò láyé èèyàn nílé sí fún one thousand years tá a bá dáyàn jókòó lónìí ìfẹ́ wa kọ tíra fọ́tò báyìí kọ́kẹ́ dákọ lásán ẹ dákọ àfà ìgbà mélòó ni ó lò tí ó fi dákọ kìí sì sọ̀wọ́ tíra tó ṣe yìí tíra tó tún ní bólúù ju pátù bá rí lọ ó ti wọ́n ọjọ́ mélòó ló lòdì ayé òun gan fún lè pera rẹ̀ láàfà òun náà ó tún máa kóòtù àwọn àfáà ní ìlú bẹ́ẹ̀ lọ àbí àfiwé wo la fẹ́ fi wé àwọn imam Malik imam Shafi'i láwọn kan ṣe tàbíìsì ìmọ̀ tí ò sí tẹ́lẹ̀ tó ti ṣe gbogbo ilé ayé mùsùlùmí láǹfààní ipò wo la fẹ́ gbà wọ́n sí tó ń ti bẹ́ẹ̀ náà ìgbà ní imam Shafi'i gan fún rẹ̀ ó ní gbogbo ọ̀rọ̀ pátá ní bákan méjì nìyí ìmọ̀ akẹ́gbà àbí káfíńtẹ́gbẹ̀ àyàfi ọ̀rọ̀ ẹni kan péré oní ti ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọ̀rọ̀ ẹni kẹ́ni pátá ìmọ̀ akẹ́gbà tàbá rí pé ó lẹ́rìí àbí káfíńtẹ́gbẹ̀ tàbá rí pé kò lẹ́rìí àyàfi ọ̀rọ̀ ẹni kan péré oní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta àǹtúmìnà fitna alẹ́ ṣáà nígbà tá a bá fẹ́ yin èèyàn kárí pé kò sí aburú nínú káyìn kò ní sún wọ inú fìtínà kò ní kóbá ẹ̀yìn míì wà tí máa ń kóbá yẹn ẹni ó yìn ó lè má kó ti kóbá ìgbà míì àkóbá gan ní ọkàn rẹ̀ ni ó ti wá lọ́kàn gan ó ti kóbá síwájú kó tó wù ú wà torí pé òun náà rí i pé orí òun kẹ́ dìde ni yọ wà ní kò sí wù òun tòde yóò bá ti di pé kò sí wù òun ìparun dénú torí pé ọdún ọlọ́run nìkan ni ìdí irú èèyàn pọ̀ eléyìí nínú àdìsí àǹfààní pé àwọn sábẹ́ àlẹ́ sallallahu alaihi wasallam wọ́n jẹ́ àwọn tó páyọ̀ ọlọ́run ọba jù ọmọ mọ̀ọ́mọ̀ pa àwọn sàájà ní sàásánlá lẹ́sà ní fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà kò sábúrú fún olùmọ̀ tí wọ́n bá di léèrè tó bá rí pé ẹlòmíì tún ní ìmọ̀jò ń lọ níbi fáànì tó bì ń léèrè ó lè sọ pé ẹ lọ bálágbájá ó ní ó ní ìmọ̀ níbi ẹ̀rí àyè ìmọ̀ ò tó ń bẹ̀ kò sábúrú lọ kò sí kéésì pé tí tó bùkù mi àbùkù kọ́ bẹ́ẹ̀ ìgbéga ni fún un torí pé ó mara rẹ̀ ẹni tó bá ti mara rẹ̀ ó ń gan lẹ́ni ìgbéga ẹni tí ò mara rẹ̀ lálábùkù ẹni tí ò mọ déédéé bó ti tó ó lálábùkù tó káwá sọ pé ẹ lọ tọ́lọ̀ lọ bí léèrè ẹ sì ẹ sì gbọ́ àlàyé tó kún lọ́dọ̀ rẹ̀ ju kẹwàá sọ́dọ̀ mi lọ. جدا وسعد عن النبي صلى الله عليه وسلم نجس لا نعرام حديث أبي بكر أني أليك نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة والذهب بالذهب إلا سواء بسواء وأمرنا أن نشتري الفضة بالذهب كيف شئنا ونشتري الذهب بالفضة كيف شئنا قال فسأله رجل فقال يدا بيد فقال هكذا سمعت حديث أبي بكر على يد لولوري نعم oni anẹ́sà sọ́nà ń pa wá láti ẹgbẹ́ tá a bá fẹ́ ta sílvà pẹ̀lú sílvà àbí góòlù pẹ̀lú góòlù ọ̀padà kọjá déédéé déédéé ó sì pa wá láti ẹgbẹ́ tá a bá fẹ́ ta sílvà pẹ̀lú góòlù a lè ta bó ti wù wá tàbẹ́ fẹ́ ta gold pẹ̀lú silver a lè ta bó ti wù wá ṣùgbọ́n o ọgbọ̀dọ̀ jẹ́ owó lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ni mo gbọ́ tí alẹ́ fà ọ̀sán náà sọ so àlàyé eléyìí rẹ̀ ti kọjá nínú àwọn ohun tí a ti ṣe lálàyé. so eléyìí ló mú wa wá sí ọ̀rọ̀ owó báńkì tá a máa ń change ní àsìkò tá a wà yìí náà so àwọn afáà wọ́n wò ó pé owó tá à ń change ní bank tá à ń fòkà lájùlọ lórí ọ̀kan wọ́n ní kò sí rìbá nínú ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ torí pé kì sowó là ń change yẹn fún price là ń change à change omi torí pé tákàdá lásán ni lákàdáhùn tí a bá mú débò mi kò ní àǹfààní àfi a bá ti ń lò ṣùgbọ́n price là ń change nígbà tí mo fún yín ní one naira tẹ fún mi ní 100 hundred dollars price la change yàtọ̀ torí pé one hundred dollar yẹn gẹ́gẹ́ bí price tí mo fún yín ni tèmi náà bá fẹ́ rajà so wọ́n price là ń tẹ̀sí owó kódà bí gold àti silver so lọ́dọ̀ wọn wọ́n ní rìbá ò lè wọ̀ so ọ̀rọ̀ yìí sì èyí fi hàn pé tí a bá ta dọ́là àti náírà ní gbèsè kò sí àbúrú náà torí pé ọ̀rọ̀ wọn ní price là ń change nsìn a lè ta ní gbèsè pé mo fún ọ ní títẹ ní tó bá di lẹ́yìn oṣù kan wá gba títí ẹ torí pé price là ń kàn change yìí tó wó so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé wọ́n ní tí a bá fi ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ pé price là ń change yẹn fi ṣiṣẹ́ a sílẹ̀kùn àbúrú a sì sílẹ̀kùn rìbá lè tọ́pọ̀ léètì ń ṣe rìbá nàṣíà táwọn afáàtì ni ó ń gángan ní rìbá tó ń ṣe tẹ́lẹ̀ torí pé àsìkò ni ó mú kí owó wọn ju eh, owó lọ tòtábà tí wọ́n ta ọjà báyẹn yóò mú kí rìbá kó wà kó wà ízì fún wa láti ṣe so àwọn apá ẹlẹ́kejì ó ní àwọn tó ń sọ pé ìdájọ́ gold àti silver láàmú wá sórí pépà torí pé olódúó nídùú owó tá a bá ní ẹnìkan dúó nídùú ẹnìkan ìdájọ́ tí ń bẹ ní orí oúnjẹ náà ni ń bẹ lórí ẹ̀ lápèjúwe àfáà yìí ó ní ìwọ one hundred thousand lórí mi èmi sì ní ìwọ one hundred thousand lọ́dọ̀ àfáà ah, Suraj. Uh, mo wá ní òkè àfa suraj yóò fọ lówó tiẹ̀ so that means pé àfa suraj ti dúró ní dúró ti tèmi so ṣé àfa suraj wà lè gba ah, àfa mi lọ́dọ̀ rẹ̀ ló ti ní ó ti jẹ́ ní hundred naira sí hundred thousand so èyí tèmi ó fọ ninety thousand ní fọ tó lè ṣe é ṣe torí pé albadal àti mubadil ìdájọ́ wọn ẹ̀yọ̀ kan náà ni ẹni pé ẹni tó pààrọ̀ èèyàn àti ẹ̀sìn dá pààrọ̀ káàfi pààrọ̀ nǹkan ìdájọ́ kan náà ló lórí wọn so nígbà tá a lo gold àti silver mọ́ kí là ń lò pépà so pépà náà ló dúró nídùú owó tá a lò tẹ́lẹ̀ so ìdájọ́ tó wà lórí gold àti silver láàmú wá sórí náírà so tá a bá fẹ́ tó wo náírà pẹ̀lú náírà a gbọ́dọ̀ fún wọn lájùlọ lórí ọkàn a sì gbọ́dọ̀ ká ní gbèsè tá a bá fẹ́ tó àti náírà ní ìsìn ti yàtọ̀ so a lè ta láfúnra wọn ní àjùlọ lórí ọ̀kan ṣùgbọ́n a gbọ́dọ̀ ta ní gbèsè so eléyìí ni kòlẹ́tọ̀ lórí ọ̀rọ̀ àwọn afá so orí eléyìí náà láti ti dúró lónìí èyí tá a sọ tó ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládẹ́ èyí tá a sọ ti sínú ẹ̀ ọlọ́run kí okòrò ẹ̀ jù wá wa rahmatullahi wa barakatuh kọ́kọ́ béèrè ìbéèrè tèmi ni báàbì tá a máa wọ̀ ní iwájú ilé ìsìn a pè ní báàbù rọ́hàn rọ́hàn ó ní mo fẹ́ yáwó lọ́dọ̀ mr ọlájídé ìsìn so kófù kan ní assurance pé màá san owó tí mo lọ bí àpàdà wọn á ní àfihàn bá fi nǹkan kan sílẹ̀ ní nǹkan owó tó ti ń bá collateral wọ́n pè ní garanti náà fún. tọ́ mo tún wọ́n nínú nǹkan tún sí ni wọ́n ní garanti wọ́n tún pè ní mortgage ṣé bí mortgage náà ti wà nìyẹn. na. ok bí mortgage ló náà ok ní Yorùbá kí la fẹ́ pè é. na ńgbọ́ logo logo lẹ́pẹ́ ma dogo ṣé yorùbá sì rè ọ̀sá òdì bí yorùbá rè àbí yorùbá éèdì kan ni. Ẹ ẹ̀ ẹ̀ jáde rè. nǹkan n'i tó dógò ló ń jẹ́ tó tí bá ti pè ń dógò ní ìlú kálukú ti bọ̀ fọlẹ́ ìbéèrè mi ti sọ ẹ̀gbọ́n wa ní ìbéèrè ìtò náà wà Thank you. whether satisfied, whether what I don't do, I don't think that I want to go and satisfy for me. Then I don't want to go to the revival, to the jail, and to the jail, and to the matter of the remove. Ìgbàlódé ìgbàlódé ẹgbẹ́ àdéhùn ẹ̀kọ́là ọ̀sẹ̀ lọ́dún ẹ̀kọ́lọ́ta ẹgbẹ́ ọba ti ṣe ìṣẹ̀lá ìṣẹ̀lá ìṣẹ̀lá. Sẹ́rí rìbá ó yàtọ̀ sí rìbò ó ní èrè èrè ó ní kí n gbé nǹkan ọjà ẹlẹ́sìn láì jẹ́ pé mo sọ wípé iye báyìí mo rà fún mi ní iye báyìí láì jẹ́ pé tí ọ̀rà náà béèrè pé èló lọ rà kí n fún ọ lérè mo kàn sọ wípé san iye báyìí ó ní àà ìmì nílé rábà máa san iye báyìí so èyí ni wọ́n ń pè ní àtìkàsáwù kánájà so tá bá nájà tán tí mo bá dúró lórí price kan tí ẹni tí ó rà tó bá ti rà láì jẹ́ pé mo fi láti ẹ̀ ń tí ń bá jẹ lérè ó ti wù lóò tó halal ṣùgbọ́n wọ́n pè ní wọ́n pè ọ̀kan ní rọ́bàn ó ní pé kí èrè kó wà fáìs kó pọ̀ jù so ìyẹn kì í pé halal ni lókun ìgbà tó bá ti jẹ́ pé anani láàrin ẹni tí ó ra àti ẹni tí ó tà ṣùgbọ́n kò dáa tó torí pé ní tí máa fà á òní tí ẹni tí ó rajà tí ọba mọ iye tó ń tajà ṣe understand one thousand ní five hundred naira nígbà tí máa fi price kí mo ní mo three thousand wá ẹ dákun nígbà mo pe three thousand kó o lọ ti fẹ́ náà ṣé mo lè ronú pé five hundred naira lẹ́ńtà mi ò ní lè ro ṣe irú yẹn wọ́n ń pè ní alhobert ripple traffic kí rìbá kó àmì kí rìbá àbí èrè ọ̀pọ̀ jù ó ní gẹ́gẹ́ bí ẹ ti pè ní mọ̀bọ́ àpà ẹni pé kó ní kó lé pélé kì í ṣe haram ni ṣùgbọ́n kò dáa tó torí pé ẹni tọ́ra yẹn tó bá lọ find out yìí pé five hundred naira lẹ́ńtà ó sì rà ní two thousand tó bá jẹ́ ìrìn sẹ́nu yóò dùn inú yìí ò ní dùn torí pé ẹ wo bí ìgbà tẹ̀ sanwó nù yìí and then next step ẹ máa ṣe ni pé ọkùnrin yóò mọ̀ lé kọmọ láàánú lójú o àbí pé ìkàmọ́ ní o ó ti wá bí ilé fún mi báwọn so automatically èèyàn ti kó ọmọ ẹ̀yẹ́ ìdínú ìdààmú so ìdínú tó ti jẹ́ pé irú èrè báyẹn tó bá pọ̀ jù kò dáa torí pé èèyàn ò ronú tó bá lọ jẹ́ kó ń kọ́ bóun ni ó ti rí lára ẹ̀ so ìdínú tó yẹ pé téèyàn bá ń tajà tó yẹ pé five hundred naira ó ní owó rẹ̀ tí ò dín tí ó bá fowó lé kọ́ mọ́ pọ̀ jù ntọ́ bá jẹ léèrè kọ́ lọ́wọ́ fún àlùbáríkà and then ereke kékeré ó máa ń ní àlùbáríkà jèrè kọ́pọ̀ lọ gbogbo ń dáhùn láti máa ń tà lọ́jà ìdí inú tá nàbí sàn sálọ̀ tó fi ni pé sàdáàkì gan fún rẹ̀ ìyàwó tá a gbé pẹ̀lú sàdáàkì tó kéré ó ní àlùbáríkà pẹ̀lú ìyàwó tá a gbé pẹ̀lú sàdáàkì tó pọ̀ jùlọ sàdáàkì tó pọ̀ lọ wọn fi túláàsì yọwó lọ́wọ́ lápò ẹni ọ̀fun ṣùgbọ́n àlùbáríkà ní ń tà ń tọrọ so ọjà náà àlùbáríkà ló dìdì èèyàn máa ń jèrè irú àwọn ọjà báyìí tó yẹ pé ọjà tí wọ́n lọ rà ní kéékèèké ṣùgbọ́n yóò jèrè tọ́pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ tí ohun tọ́jà yẹn ọ̀bá ní àlùbáríkà ẹni tí ń jẹ èrè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ yóò tún wá lówó yóò tún lọ́lá ju òun lọ torí pé àlùbáríkà wà lórí títì ẹ̀ so ló sì dàjú ọlọ́wọ́ àlọ́ bẹ́ẹ̀ kí ṣe ìdìbò náà ní ìdòkó tí ó kọjá ọ̀pọ̀ nípa arákùnrin ní gbogbo ti ara abẹ́rẹ́ rẹ̀ ta pẹ̀lú àdìsí láti àkọ́kọ́ láti lè ní kó dá padà tó ẹni tó bá tó wá gba arákùnrin tuntun tó tó wáyé kó tó ní ìdòkó tí ó gbà kí nìkan tí ó yẹ kó ìyẹn àlẹ́sà ń sàlàyé ní tí ó ṣe bẹ́ẹ̀ problem tó wà níbí ni pé ṣẹ̀ríà Islam kọ́ náà ń wọ́n ti ṣe ní islam ń sìn lẹ́yìn ìgbà tó mọ̀ so the second price ló máa san èyí pé price tó less ló máa san kì ṣe price tó pọ̀ so tó bá ti lọ sí court ìdájọ́ náà ọ̀dà náà nìyẹn ìpè price èyí tó pọ̀ nù èyí ò ní rìbá èyí tó less gangan náà kàn bẹ̀tùmọ̀ àtọ́yẹ́pẹ́ kò ti ṣe ṣẹ̀ríà islam là ń ṣe ń sùn so the best thing ni fún ẹni tó bá ti gba ẹni gbàrú ẹ kó tó ara àforíjì lọ́dọ̀ náà ó sì bá dé bẹ́ẹ̀ èyí tó ti gbà yẹn kó bẹ ọlọ́run kọ́ náà jẹ́ kí òun ó lè san fún bí ó ti fi àlùbáríkà sí tó bá ti ṣe nàdáàmà pẹ̀lú tọ́wọ́bà wọlé àlà eléyìí tuntun torí pé tó bá dé tó bá da padà ń sìn ó ń tì ò ní gbà tó bá sì lọ kọ́ọ̀tù ni ò ní fún lóòótọ́ torí pé kì í ṣe ìdájọ́ ṣẹ̀rí islam lò wàlá wàhálà náà máa fà. irin yẹrin náà. So I supply the religion after total community. Àwọn àjọ total community parí. Ilé tàbí bàjẹ́ fifteen thousand àti ìdí àbárí ìdáná àpárí abákòókò owó ìdáná owó wa lójú mọ́lẹ̀ ní Friday. Nígbà wo ni ìgbà Sunday owó ìdáná ọba pèsè ní àtẹ̀wé.

èkejì bí ókó ti bẹ̀rẹ̀ ó máa ń ṣiṣẹ́ five thousand five pàtó parí jẹ́ ìkọ̀kọ̀ tó ti àgbà ìlú ìlú pàdé ìlú rẹ̀ ó yá èyí ah, ah, ní ìsinmi nípa ìgbọ́dọ̀ ó sì jẹ́ lọ́wọ́ mi fọ́tọ̀ ọ̀rọ̀ wọ́n ní àmà àti ilẹ̀ bá ti rí ọjọ́ tó ti bá ti ti ó lè fi rí àwọn tó wọ́n ti kọ́ ọ̀gá lọ́pọ̀ para wọn kọ́ ọ̀gá lè fi rí rí. wọ́n alákùnlé hàn sẹ́rí káìdà lébọ̀ oníṣẹ́yìn bá ti parí iṣẹ́ káfọ́ lẹ́tọ̀ọ́ káìdà lébọ̀ gbogbo ṣẹ́tà náà ti lébọ̀ káàdà rẹ̀ ní kété ìrànlá ti parí iṣẹ́ káàsì sanwó ẹ̀fọ́ àlẹ́sà sọ́lá ni a gbọ́dọ̀ jẹ́ kí oògùn rẹ̀ ó gbẹ síwájú ká tó san ẹ̀fọ́ ẹ̀fọ́ ṣùgbọ́n tí ẹ̀ bá fi owó rẹ̀ lẹ̀ ìgbà míì kò sábúrú kọ́ wá gbà but ẹni tí ó kó ten ten trips of hand instead tó fi ṣerú èèyàn torí pé kì í sọ òun nìkan ló kó kí ló dé tí ò sọ pé tí ó bẹ̀ fún òun ní owó ẹyọ kan àbí méjì torí pé òun nìkan kọ́ ló kó ọjà tó tó bá ti dín seven thousand yẹn ẹni tí ti ń ra èèpẹ̀ ó ti ó ti understand yìí pé èèpẹ̀ yẹn òun lè rí ra ní seven thousand so automatically tí ó bá tún ní èèpẹ̀ oní seven thousand yóò wà ìpè bó ni wá o ṣé o lè bá mi kó ìtẹ̀ ní seven thousand tó kó kò ní wá o ní ten thousand mọ́ so ó ti kó bá àwọn tí wọ́n jọ kó èèpẹ̀ nígbà tó yẹ pé ẹnu wọn ẹyọ kan náà ni wọ́n jọ fẹnu kò sórí ten thousand ni so èyí tó ṣe yẹn kò dáa tó àìlè sọ pé ó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò dáa tó instead tí ó fi ṣe yẹn kó ní kó fún un ní part of owó yẹn ètò ẹ̀yìn omi ọba dàbí ṣùgbọ́n ẹni ó ṣiṣẹ́ tẹ́ẹ̀sì jọ dúró ẹ pé five thousand five ló máa san nígbà tó ò ní kí ló dé náà gbà ó ti sọ láti ilẹ̀ wá wípé ó lóòótọ́ mo gba five thousand five ṣùgbọ́n ó ti ń bẹ náà ní ìsìn kò tó bẹ́ẹ̀ tó ń sìn bá wá ṣiṣẹ́ yìí pẹ̀lú àníyàn pé iye tó wọ́n gbà ní ìsìn ní lẹ́tà ni wọ́n gbà yókù kò sábúrú náà tó yín tó ṣe yín ìyànjẹ lọ́fẹ́ ìyànjẹ tòró ti mọ̀ ẹ́kọ́ yóò lówó yẹn lọ́wọ́ tó ó ń tètè ti parí iṣẹ́ ó sì ti mọ̀ ẹ́kọ́ ń tì òní choice ju kọ́ gba ìdí ń bẹ lọ́wọ́ òun lọ tó ìyànjẹ ni kò dáa tó ọlọ́wọ́ rẹ̀ náà. Now? bákan méjì lò ìmọ̀ ẹ̀kọ́ pé ẹni ọjà yín lówó yẹn ó ní kọ̀fẹ́ sànù ni wọ́n ó ní kò fẹ́ san ó wá ń di ó ń dájọ́ dóṣù sòtírù èyí bá tẹlẹ̀ kò sábúrú káyọ gbogbo owó ẹ̀ pátá nǹkan bá wà kù ká fún un lópin ìgbà tá a bá ti mọ̀ pé owó tí wọ́n ní ẹ fún yín hákì rẹ̀ ni kì í sowó ẹlòmíì ṣùgbọ́n ẹ̀ka àmọ̀dájú pé kò ní ni kì í ṣe pé kò fẹ́ san a ti mọ̀ pé èlé ni kì í ṣe pé kọ̀fẹ́ san tó irú eléyẹn tó dáa jù ó ní ká owó yẹn complete ká wá fún lẹ́yìn gbàtà bá fún lówó nǹkan ọ̀rà ni lágbájá ní ìfisọ̀ tí wàá rówó yìí pé òun ní sanwó òun báyìí <laughs> so irú eléyẹn tó bá tẹ̀ ní àà. Ah, ah, ń sàn nínú ẹ̀ nílé sánsán kéèyàn ọgbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní pé èèyàn ti mọ̀ pé kì í ní kọ̀fẹ́ sàn ní kò sí náà ni so ẹni tí ọba ní kéèyàn ó fún lásìkò ló dáa jù kì í ṣe kéèyàn ó fún mọ́nà fún náà mà gbogbo ẹ̀ là ń bọ̀ wá kà nínú báàgì ní sàlọ́ ìjọba ọlọ́wàá rẹ̀ wá kan. problem tó wà ń bẹ̀ ni pé ó ṣe ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ah, ara ẹni lókè torí pé problem tó ń sá fún yẹ kọjá pé ó sá fún pẹ̀lú àwọn àyókù ẹ̀ náà ó yẹ kọ́ pé ó protect àwọn àyókù ẹ̀ náà tó ń bá ti wá rí ti ẹ̀gbà ní ìsìn àwọn àyókù ọ̀bá ti ẹ̀ mọ́ èmi kò sí lọ́kàn mọ́ tó eléyìí ibi tó tó lẹ́wọ̀n àrè kò dáa tó Allahu alam àsìkò àsìkò tó lọ àfà naam bisimilá fọ́fọ́ wàá Thank you.

àwọn aládìyàn kò fẹ́ yé mi tó.

tó ń lo fúládìí ẹ̀rí kíní tó lè lọ ẹ̀dá fún kí là ń pè ló lè. sẹ́rí o lè literally o lè oníkéyìn mú nǹkan tí èsè tèèyàn bẹ̀tà bá wá fẹ́ sọ̀rọ̀ o lè ní sẹ̀ríà ó yàtọ̀ sí ẹ̀yẹ torí pé níta bá mú nípamọ́ òun là ń pè ló lè ṣe eléyìí oní ìsìn ọjà nǹkan gbà ni òun náà àbúrò olè ló náà so kì í tẹ̀tẹ̀ rẹ̀ ẹ sì sọ̀rọ̀ nípa owó tẹ́ ẹ jẹra wípé ẹ fi adìẹ so ó di dandan kó sanwó adìẹ rẹ̀ owó tí mo jẹ́ ọ̀tọ̀ adìẹ mi tó mú ọ̀tọ̀ ẹ ṣùgbọ́n ní ọ̀rọ̀ ní ẹ mo yáwó nígbà tí mo mo fi èlé lé lórí. mo yá nǹkan owó nígbà tí máa san padà ló fi èlé lé lórí kò sí yàtọ̀ àwa fi mọ́ńsíìnì ya ni àbí ayá pẹ̀lú owó lọ́wọ́ ni kò sí yàtọ̀ nǹkan kan náà ló túmọ̀ sí mo yá recharge card four hundred naira nígbà tí máa san mo san four hundred and twenty thousand uh, naira it's not the same thing kò sí yàtọ̀ so kí ló dé tí ìkókó á ní yáwó tí ń san bóyá two hundred recharge card mo bá ní kí n kúkú yá owó two hundred recharge card yẹn kí n wá fi san two hundred naira ó pé ju kí n san èlé fáwọn kan lọ tó lápá àwọn yẹn òwò sẹ́ńtì náà nìyẹn òwò èlé so èlé yẹn náà ló ń náà kò sí yàtọ̀ kankan mi ò rò pé ọ̀nà ń bẹ téèyàn ti lè téèyàn ti lè free nǹkan kan náà ni àwa ń fi ọ̀nà kọ̀mpútà àti yọ àti ọ̀nà owó lọ́wọ́ àti yọ kò sí yàtọ̀ náà láàárín kan. ẹ dákun iṣẹ́ wo lẹ ṣe fún un. torí pé tí n bára ìdáka tí mo tí mo ti fi iṣẹ́ tí wọ́n ṣe fún mi òun náà ni iṣẹ́ tí n bára lọ́wọ́ wọn direct tí wọ́n ṣe fún mi. ìyàtọ̀ rẹ̀ ìrọ̀rùn ti tèmi ni ìyàtọ̀ rẹ̀ ìrọ̀rùn tèmi ni kì í ṣe titi wọn torí pé nǹkan náà ni wọ́n ṣe fún mi òun ni pé kí n rí àláàtì pé mo san tó four hundred naira and then gbẹ̀yẹ́ náà ń jó tẹ̀lé náà nìyẹn bẹ̀tí ńgbà tí máa san padà mo san pẹ̀lú èlé wọ́láwọ́ àná mo rò pé al-aslam èyí tó fi fún yàrá láàbíà nà ṣé òun ti fi yàrá rẹ̀ ah, mo rò pé àbá àfẹ́ yìí wọ́n ti ń ah, náà okay last question.

bọ́dí ọ̀dà owó yìí ìwọ̀n rẹ̀ ìyẹn tí àwọn olùkọ́ wá rẹ̀ sí àwọn ọjà ìlà owó yìí pé kí wọ́n rẹ̀ ta àwọn ìlú kí wọ́n wá mọ̀ kí wọ́n rẹ̀ ta lójú sí lọ́nà ìgbà òun táwọn ìlú owó wọn ti ta òun náà lọ sẹ́ni ilé ẹ̀rọ ara ní ṣe òun máa ń ó ní owó tó ti ó bá ìlú ihe rẹ̀ tó bá rẹ̀ síta lọ́dọ̀ ní ọrụ ni ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìyẹn kò sábúrú nù ẹ bí bàtà ẹ ti ni tọkàn wo iṣẹ́ ṣe torí pé the same amount nígbà tẹ́yìn ra alákọ̀ọ́kọ́ inú ẹ̀ náà ń ta fáwọn yòókù àbí ó ní ẹ̀dínwó kan ni àbótúnlé fáwọn yẹn kò lé the same thing náà ni tó ń lé èrè tiwọn ni wọ́n ti yọ fún yín bí ìgbà tẹ́yìn ń pe ọjà ni ní òrùn fábúrú wà ń bì yẹn Allah ṣe o sáré kìnnà. Okay ok. ok. ẹ̀gbọ́n náà wà lára ìṣòro rẹ̀ lọ́dún pé ìṣòro tó dáa fún bẹ́ẹ̀ ni ìṣòro náà nẹ́tíwọ́ọ̀tì ní ìwé rẹ́jísà fún twenty thousand naira wọ́n kó òwò lọ́wọ́ ọjà òbẹ́ òbẹ́rẹ́ wọ́n ti wá ní wọ́n mú ìyàwó nígbà pàṣípàṣípà wọ́n mú àpáta bí wọ́n.

Then ẹni tí à ń sọ̀rọ̀ ní ìsìn mo rẹ́gísítà twenty thousand mo fi rò ògùn nígbà táwọn ohun tí iná máa rẹ́gísítà twenty thousand àwọn náà rẹ́gísítà irú ògùn tán kó fún mi náà lọ kó fáwọn tó wọ́ ti the same price tèmi bẹ́ẹ̀ wọ́n fún èmi ní èrè lórí èèyàn tí mo mú wá àbẹ́ẹ̀kọ́ ni so tí n bá tún mú ẹlòmíì àwọn tí n bá mú twenty people pa èrè àwọn èèyàn twenty yẹn náà ni wọ́n kò ní àìbẹ́ẹ̀ kọ́ ni tọ́ mi ò mọ kí ni tí. Ẹ̀yin lè bá ma ẹni yìí bọ̀ é.

ṣebí màá gbalada tèmi ẹni ó bá rí mi kó ṣe ń gbalada tèmi sì ti gbalada tiẹ̀ òun náà ti gba ti tiẹ̀ àbẹ́ ni tí ẹlòmíì bá rí òun tó ṣe gbogbo bí wọ́n bá ti pọ̀ tó lọ èmi náà tún máa ní ládàá tiwọn pátápátá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ tá a kọ́ra wá ń sìn mo lè má ma kalẹ̀ yìí kọ́ abẹ́ ni That tbs máa ní ládàá tí yín máa tún ní ládàá tí tó ń tọ̀hún tó yàtọ̀ síra wọn ni. káwọn bí ẹ̀ sàn. na èèyàn ń jẹ lára ọkùnrin kan tó wọ́n ti ń fi ẹ̀sìn di pyramid báyìí sọ pé at the end dàpọ̀ ẹ̀yin lè lókè jù ẹ̀yin lè mú àwọn èèyàn wá kó wá ń fẹ́ lọ báyìí kó wá ń fẹ́ lọ àwọn tó padà wà ní kàlẹ̀kàlẹ̀ táwọn kìíní sì sẹ́mi ò bá rí èèyàn mú wa kí ló jẹ gé ìdíje. àwọn tó wà sálẹ̀ lọ́jọ́ jẹ́. ẹni ó wà sálẹ̀ tí wọ́n yẹn jẹ ni tí wọ́n yẹn jẹ ni wọ́n yẹn jẹ lọ́nà ọ̀wọ́ ẹ̀dá kan. àtẹ̀gbé àwọn tó mọ̀ ìbátan tó kẹ́lú àwọn tó máa ń wá sí ìlú nínú ọgbà táwọn máa ń sábà jẹ. Àwọn ọmọ rẹ̀ kiri ní ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ kiri ní àwọn ọmọ rẹ̀ Bí wọ́n máa ń ṣe àwọn ẹgbẹ́ ìgbà, táwọn Yorùbá ní ìwé ìwọ̀n rẹ̀. Okay. Mm.

单位用的不干净。 ọlọ́run rẹ̀ kọ́ ọ̀dà. ìjọba kan tó ti nǹkan rẹ̀ ti sàrò. nǹkan rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn àríkọ́ àwọn ọ̀rẹ́.